mo kí yín ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ ọ̀dùnbí ará ẹbí àti ọ̀rẹ́ ńkọ́ ẹ̀yin pàápàá ńkọ́ o mo kí yín káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ fún ti oṣù yìí torí náà mo ṣe ń kí yín pé ẹ káàbọ̀ sí oṣù tuntun oṣù agẹmọ tí í ṣe oṣù keje títún oṣù àṣepé ní inú ọdún yìí àdúrà wa sí elédùà ni wípé ohun gbogbo tí ṣe tèmi àtẹ̀yin ni yóò di àṣepé lórúkọ elédùà èmi akọ́mọlédè yín náà ni ga ọmọ babayẹmí mo kí yín ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ tòní. ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni a ti ń kọ́ nípa èdè nínú ẹ̀kọ́ nípa ẹ̀yà Yorùbá. Lábẹ́ èdè ni a sì ti bẹ̀rẹ̀ gírámà lélẹ́yìí tí ó ní ṣe pẹ̀lú álífábẹ́ẹ̀tì àti àwọn èrò tó parapọ̀ di álífábẹ́ẹ̀tì. Lónìí, a ó yà bàrà sí ìsọ̀rí mìíràn tàbí igun mìíràn tí ó ṣe pàtàkì kí a kọ́ nípa ẹ̀yà èdè Yorùbá. Igun tí à ń lọ lónìí òun náà ni àṣà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé bí ènìyàn ò bá kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀yà àti èdè Yorùbá ọ̀nà mẹ́ta tàbí igun mẹ́ta gbòógì tí a pín ẹ̀kọ́ sí náà ni èdè àṣà àti lítírésọ̀ a ti kọ́ nípa èdè lábẹ́ eléyìí tí a ti rí gírámà wàyí o a ó kọ́ nípa àṣà ìran Yorùbá. Ká tó tẹ̀síwájú, kí ni ohun tí à ń pè ní àṣà? Àṣà jẹ́ ìgbé ayé ọmọnìyàn, ìgbé ayé àwọn ènìyàn kan, ìgbé ayé irúfẹ́ àkójọpọ̀ ènìyàn agbègbè kan ní àkókò kan. Àṣà dàbí àwòmọ́ ó dàbí ohun tí a fi ń dààyàn mọ̀ ó dàbí ohun tí iṣan ọrùn ni tí kò ṣeé yà mọ́ ọmọ ẹ̀dá bí a bá ń sọ̀rọ̀ nípa àṣà àṣà ní ṣe pẹ̀lú gbogbo ọjọ́ ènìyàn àárọ̀ ọ̀sán àti alẹ́ rẹ̀ nítorí àṣà wa ní ń fi èèyàn tí a jẹ́ hàn àṣà ọmọ Yorùbá ní ń fi ọmọ Yorùbá hàn níbi gbogbo tó bá wà. Ìdí nìyí tí a fi gbọ́dọ̀ jẹ́ olùṣàfihàn àṣà níbi gbogbo tí a bá bára wa gẹ́gẹ́ bí ọmọ ìran Yorùbá tàbí ẹ̀yà Yorùbá. Ẹ má ṣe ṣì mí gbọ́ bí a bá ń sọ̀rọ̀ nípa àṣà nítorí ọ̀pọ̀ ènìyàn ló ti ń fi àṣà ló ti ń dà pọ̀ mọ́ ẹ̀sìn àbáláyé ọ̀pọ̀ ènìyàn ló ti ń fi ojú àṣà wo ẹ̀sìn àbáláyé bẹ́ẹ̀ àṣà àtẹ̀sìn kò lọ papọ̀ wọ́n wọnú ara wọn ni ṣùgbọ́n wọn ì ṣe nǹkan kan náà bí a bá ń sọ̀rọ̀ nípa àṣà àṣà ní í ṣe pẹ̀lú ìgbé ayé ènìyàn nígbà tí ẹ̀sìn sì ní í ṣe pẹ̀lú ọ̀nà tí ènìyàn ń gbà láti bá adẹ́dá àti aṣẹ̀dá olúkúlùkù wa sọ̀rọ̀. àmọ́ ṣá lọ́nà kan tàbí èkejì ìwà kan nínú ẹ̀sìn wa lè di ohun tí a sọ di àṣà wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀síbẹ̀ náà àṣà kò papọ̀ mọ́ ẹ̀sìn. bóyá ìwọ tiẹ̀ jẹ́ olùsìn onígbàgbọ́ ọmọlẹ́yìn kristi tàbí o jẹ́ mùsùlùmí òdodo tàbí ìwọ jẹ́ ẹlẹ́sìn àbáláyé ohun tí ó ṣe pàtàkì ni wípé o gbọ́dọ̀ ṣe àwòfín àti òye kí o ní òye kíkún lórí àṣà ẹ̀yà rẹ fún àpẹẹrẹ àṣà ò ní ká ṣẹ̀sín bẹ́ẹ̀ sì ni kò tàpá sí pé ká má ṣẹ̀sìn ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ní í ṣẹ̀sìn tí wọ́n sì ń ṣẹ̀sìn. àṣà kò ní ká máa gbaya láyà abalajọ tí ìran Yorùbá fi sọ wípé ẹni tí ò ṣe nǹkan ètùfù kì í kíyè sẹ́ǹkùlé nítorí wípé ìwà burúkú ni ìran Yorùbá ka àgbèrè kún ṣùgbọ́n lábẹ́ ẹ̀sìn tá a láǹṣá sí níbẹ̀ la ti ń hùwà ìbàjẹ́ bẹ́ẹ̀ a sì ń sọ àṣà nù. ìmúra ìran yorùbá jẹ́ ọ̀kan pàtàkì nínú àṣà wọn tó fi jẹ́ wípé bí ọmọ yorùbá bá múra yóò wọ aṣọ tí ó fi ọmọlúàbí hàn eléyìí tí kò ní sígbà àyà tàbí ara rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àṣà ìran yorùbá pàápàá kò fààyè gba ìmúrakímúra ṣùgbọ́n ó ṣeni láàánú wípé lábẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ là ń gbé ọ̀làjú wọ̀ là ń mú ìwà ọ̀làjú wọ̀ lásọ ìwà ọ̀làjú di oúnjẹ àjẹsùn ní gbogbo ìgbà àṣà ìran yorùbá. kò kò fojú kékeré wo bí ènìyàn ti ń múra kò fi ojú kékeré wo irú ìwà tí ènìyàn wù láwùjọ àbálájọ tó fi jẹ́ wípé ọmọ ìran Yorùbá tí kò bá mọ bí a ti ń bọ̀wọ̀ fágbà irú ẹni bẹ́ẹ̀ ọmọ àlè ni. èyí fi hàn ipa pàtàkì tí àṣà ní kó pẹ̀lú àwùjọ wa. ó ṣeni láàánú wípé àṣà ìgbéyàwó tí a parun ni a tún fẹ́rẹ̀ máa padà sí báyìí nítorí pé ṣáájú àkókò yìí ìran yorùbá kì í dédé fẹ́yàwó bẹ́ẹ̀ ni àfẹ́sọ́nà kan kì í dédé wọlé tọ obìnrin rẹ̀ lọ. ṣáájú àkókò yìí ìran yorùbá ti káràmásìkì kí a máa bá obìnrin nílé. wàyí o abẹ́ ẹ̀sìn abẹ́ òun la sá sí tí ìwà ìbàjẹ́ tó fi gògò ní àdúgbò wa àti ní àwùjọ wa. Ní àṣálẹ́ yìí, ìfáàrà ni a wá ṣe sí ohun tí à ń pè ní àṣà gan-an. Àṣà yìí kò ní a máa ṣẹ̀sìn. Ẹ̀sìn làṣà takò. Ǹjẹ́ ìwọ ti ní ìṣòro pẹ̀lú àṣà? Bóyá o kò tiẹ̀ ní òye kan pàtó lórí àṣà. Bóyá ìwọ ti ń pa àṣà pọ̀ mọ́ ìṣẹ̀ṣe àbó o ti ń pa àṣà pọ̀ mọ́ ẹ̀sìn àbáláyé ojú wo ló fi ń wo akẹ́kọ̀ọ́ èdè yorùbá ọ̀pọ̀ ìgbà là ń hùwà ibi lábẹ́ ẹ̀sìn èmi ò bú ẹ̀sìn kankan o bẹ́ẹ̀ sì ni wọn ò sọ pé ẹ̀sìn kan ò kọ́ ọ dáadáa àmọ́ bá a bá ṣẹ̀sìn kò yẹ ká ṣẹ̀sìn ká mọ̀ wá bá a ṣẹ̀sìn ló ṣe pọn dandan fún wa láti fi àṣà wa sí ọkàn àyà wa. ǹlẹ́ o ìwà apanilẹ́kúnjayé àṣà kọ́ ló kọ́ ọ o bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn kọ́ ṣùgbọ́n ojú burúkú tó fi wàṣà òun náà ni ò jẹ́ kí o mọ bá a ti hùwà. wá wí mi ẹ̀sìn wo ló fàyè gba ìwà burúkú ẹ̀sìn wo ló fàyè gba ìwà ọ̀dàlẹ̀ ìwọ rẹ̀ ẹ̀sìn wo ló fàyè gba ìpáǹle ẹ̀sìn wo ló ní o mọ̀ ṣe jàǹdùkú farabalẹ̀ kó o wòye àṣà kó o wòye ẹ̀kọ́ àṣà kó wo bí ìran yorùbá ti ń gbé ṣáájú àkókò yìí ọ̀pọ̀ ènìyàn ní ń pariwo wípé ìran yorùbá ẹ̀sìn àṣà àṣà ìran yorùbá kò dára tó èmi pè wọ́n mo bi wọ́n léèrè wípé kí ni wọ́n mọ̀ nípa àṣà gan-an ìfáàrà gẹ́gẹ́ bí mo ti sọ láṣe sí àṣà lónìí ẹ pàdé mi ní ọjọ́ mẹ́jọ níbi tí a ó ti ṣe àgbéyẹ̀wò ọ̀kan nínú àwọn àṣà ìran Yorùbá. Kó tó dìgbà náà, n ò ní yé máa sọ wípé bí ẹ̀yin bá ní ìbéèrè kan tàbí ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ, pàápàá jùlọ lórí ẹ̀kọ́ tòní, lórí ìfáàrà tòní, ẹ kàn sí mi níbi gbogbo tí ẹ bá ti gbọ́ ohùn yìí. Ẹ lè pè mí sórí zero eight one three six five six eight eight five one. Àṣà kò ní a máa ṣẹ̀sìn ẹ̀sìn làṣà ni á máa ṣe. Kọ́ nípa àṣà ìdán ìran Yorùbá. Ẹ pàdé mi ní ọjọ́ mẹ́jọ. Ó dìgbà kan ná! Ẹ ṣeun.